ohun mìíràn lè tán mọ́ ọ lọ́wọ́ ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ owó ìpè. owó ìpè rẹ láti pe ẹnikẹ́ni ò tó nǹkan jọ̀wọ́ ṣàfikún àkókò ìwọ ṣáà ti tẹ star three two one ash fún Glo borrow me credit kí o gba owó ìpè tí o lè san àti sanwó rẹ̀ síwájú máa sọ̀rọ̀ ṣó pẹ̀lú Glo borrow me credit. gbé pèlè omi kan wá méjì dúrọ́ọ̀mù ni o gbé wá dúrọ́ọ̀mù omi ni kò gbé wá